إلا رسولنا وقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اعلموا أن هذا بشيء يقال بالمؤمنين في حياة الدنيا الصلاة عليه إذا مات الإنسان يجب على المسلمون على المسلمين أن يصلي عليه صلاة الجنازة أحباء الله عقدوا ولا تنعقكم ولو أن الصلاة آخر أحدكم في الدنيا عباد الله الصلاة على المسلم لا تنتهي بعد موته وعلى السنة نبينا محمد صلى الله عليه وسلم ويجب على كل واحد من الحياة أن يركبوا في ثوابه والجزائر قال الله وقد جاء من حديث نبينا محمد صلى الله عليه وسلم على من شاء من شهد جنازته حتى دفن فله كرته ولسبب أن الجنة أن أصحاب النبي صلى الله عليه وسلم سألوه ومن شرطاء الله إلى مالك الله فأجابه النبي صلى الله عليه وسلم مثل جبلين عظيمين أبي بارك الله أين أنتم وثواب صلاة الجنة ارغبوا فيه واعلموا أنكم كما تفعلونه لأخيكم كما تفعلونه على أخيكم فاتقوا أن بكم في آخر حياتكم عباد الله واعلموا أن هذه الدنيا دار الفناء والآخرة دار البقاء وكل نفس ذائقة الموت وما دار اليوم إلا مودعون وغدا نحن مودعون الخطيبة لمن تزوج بلقاء الله سبحانه وتعالى بالتقوى والأمر الصالح قال ربه سبحانه وتعالى قال الله سبحانه وتعالى آه، من الذي لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أحباء الله فنلقى الله سبحانه وتعالى يوما نقف أمامه ليس بيننا وبينه إلا بما تقبله صلى الله عليه وسلم نسأل الله سبحانه وتعالى أن يزيدني وإياكم علما وفاء وتقوى وأن يرفق إيماننا إنه على كل شيء قدير وإيانا الجميع الحمد لله الحمد لله رب العالمين على حي الذي لا يموت خلق الموت والحياة ليبلونا أينا أحسن عملا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أجمعين هذا أكبرنا لا يعلم ما يقال في صلاة الجنازة ولو أن صلاة الجنازة كمثل أي النووية أي بالله إذا قام ما يقرأ سورة الفاتحة إلا أنه يقرأه الصباح وكذلك بعد سورة الفاتحة يقرأ السلام على النبي صلى الله عليه وسلم كما أنتم تقرؤون خلف الإمام في الظهر والعصر والجمعة إذا أنتم لا تسمعون ما كذلك يجب عليكم أن تقرؤوا في صلاة الجنازة عشان دعوة يجب علينا أن نعمل ثم بعد الصلاة على النبي صلى الله عليه وسلم ندعو الله سبحانه وتعالى بالمسجد والأنفس ومن الدعاء الوافية على الجنازة يقال النبي صلى الله عليه وسلم يقول اللهم اغفر له وارحمه واعطيه واطعمه واكرمه نزلا ووفه مدخلا واغفر وابشر وابشره بالماء والبرد والبرد ونقي من الخطايا كما الى ثوب الابيض من الناس الا هما ان كان ان كان مؤتنا فصله بالاحسان وان كان مسيئا فتجاوز عن السيئات واجعل في روضة من في الجنة ولا تجعلوا حفرة من رياض هذا من دعاء الوالد الذي صلى الله عليه وسلم عند على على الولي نسأل الله سبحانه وتعالى عن يرزقني وإياكم اسم الفاطمة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم وقل الصلاة ìgbẹ́ni ọ̀dọ̀dọ̀ ojúṣe mẹ́ta náà ti ń ṣe المسلمين إخوات الإسلام أقول بتاوى pẹ̀lú gbogbo ọjọ́ orí wa ìṣẹ̀mí wa ààyè wa gbogbo wa ìlànà ìlànà àṣekẹ́ni kankan àṣekẹ́ni ọ̀dọ́ náà wọ̀ ọba tí ó tẹ̀ wọ́n fún mi léyìí bẹ́ẹ̀ ni àti ìdí tó ti ọlọ́wọ́ bá tọkàn tọkàn èyí tẹ̀lé ní kọ̀kọ̀ àti ìgbàgbà ọlọ́wọ́ mọ́tà kẹ́ẹ̀kọ́ kan rẹ̀ jẹ́ ká bá bẹ́ẹ̀ síwájú ẹ̀rọ ìyẹn ní fún àmọ́ àtúnṣáájú ìdára bá a jẹ́ wọn alẹ́sí ká mọ̀ sí tọ́rọ̀ ọ̀gbọ̀n pàtẹ́rẹ̀ ká mọ̀ jẹ tọ́rọ̀ ọ̀gbọ̀n pàtẹ́rẹ̀ jíjẹ ọ̀tọ́rọ̀ ọ̀gbọ̀n pàtẹ́rẹ̀ ní ti náà ká mọ̀ sí ọ̀rọ̀ tó nítorí pé dájú wípé èèyàn díẹ̀ ló ń wí ìjọ náà là ń wí láwọn láti tó wí tá à ń fara rẹ̀ èèyàn púpọ̀ ní ilé kò ní ti odidi ọ̀rọ̀ kan ká máa yà bẹ́ẹ̀ ká máa sọ ká máa tẹ̀síwájú àjọrọ̀ wà ní ọdún àwọn èèyàn ń gbọ́ wọn mọ̀mọ́ dá tí torí ẹ̀ lẹ́yìn nínú àwọn tá a jókòó yìí ó sì ní ṣe ó jẹ́ pé mọ́júmọ́ àná ọ̀sán àdúrà lójúmọ́ kì í ṣe bẹ́ẹ̀ wà yìí ara mi rẹ̀ dájú àgbàlá tó ti lọ tẹ́lẹ̀ ó ìjọba ìtọ́nà ọba wọn lè ṣe. ó gbà wọn ó dára pọ̀ lọ́wọ́ àlejò ló fẹ́ sọ́kà ìkọ́ ọ̀hún. gbogbo ẹni bá dára pọ̀ mọ́ àwọn ìjọ kan náà àlejò irú ìtàn náà ni wọ́n ara kan náà ni wọ́n. àgbẹ̀ náà bàbá òṣìṣẹ́ àti ìwọ̀n sàánà ó dàbí kó máa dúró ọmọ ìjẹ́kẹ̀tẹ̀ wọn wí. jẹ̀mọ́ ẹ kí ìgbà wọn àwọn mùsùlùmí tẹ́lọ̀ fẹ́ di ọ̀là ẹ̀sìn tó wọlé sí ẹ̀sìn tó wọlé rè àníyàn wo ni ẹ̀sìn tó ti múra sí ìgbà. tí yóò wà ní pé ọ̀hún ní ká fi pọ́ọ̀sì mọ́júmọ́ pọ́ọ̀sì ló kà ní àníyàn wo ni ẹ̀sìn tó bá jẹ́ ìtòlú kúrọ́ọ̀sì pàdé ẹ̀sìn ìgbà. ọ̀rọ̀ yàtọ̀ ní oúnjẹ lánàá ìgbà ọ̀kadà òun yẹ ìgbà lánàá ìgbà olúwo ló ń ta èso lọ́rùn gbogbo ẹgbẹ́ ní sẹ́kítì tó máa ń lọ sí ọdún ẹ̀sìn ìlànà. tó bá jẹ́ kó bá gbàgbọ́ lórí náà kí fúlàní kì í fún kí kúta tó yẹ oṣù múra kò sínú oṣù ní oṣù múra nípa tuntun lẹ́yìn. ká má ba àmọ́ òsì ọ ojú ìṣúná àmì ẹ̀yẹ́ ló ṣe àgbàdo ọ̀gá ẹ̀sìn jọ ọlọ́run ní kó jọ ta ọmọ wa lẹ́nu. Dàgbàsọ àkàlẹ̀ ọmọ ìwà ìwà àtà ìṣẹ̀dùn àwọn ìṣẹ̀dùn ọmọ ìwà. Ọlọ́run yára ọ̀pọ̀ ta ni wọn. Wọn ò yọ ọ̀rọ̀ lórí sí àwọn ìbára sí. Wọn ò ní ìlú ìjẹ̀kalẹ̀. Èyí ló lọ́pọ̀lọpọ̀ kò jọ ta àwọn Ètò ìdíbọn ara ẹni kọ́ ìdílé ẹ̀dùnjáde oríṣiríṣi ẹ̀wẹ́ ìpàkóṣìlá ẹ̀sì ibi tó parí kálukú. Inú sínú ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé àgbà ọ̀pọ̀ sáàmù tó bá àlọ́ sẹ́lá ká máa ṣe òun náà ló ń gbé ẹ̀sìn láti ká. Ìjọba kẹ̀kẹ́ ẹ̀sìn ká gbogbo ẹ̀ ní pátápátá lórí ilẹ̀ olùmọ̀tí àjàdùn. Ọlọ́run ó ń dá tọ́ tó láti ṣe ìjà ọ̀tá bí orí ìgbẹ́jọ́ tí ó sọ ní òkè ọjọ́ tí ó sọ ní ìkọlọ̀ tó sọ. wọ́n ní dájá àjálù májà ní òun kálù tó bá ti dé láyé ìjà tó ń bá àtọ̀ láyé ìjà nǹkan tó lè sùn nǹkan tó lè fà á gbàgbé ẹ̀. wọ́n pàdé pàdé ọ̀rọ̀ ní o kò ṣe tó ń jọ ẹnì kan kò lè fà orúkọ ìjà. ẹ̀dá pẹ̀lú ìjẹ́ bẹ́ẹ̀ tó àwọn kọ́lé lórí ilẹ̀ ọba àtẹ̀dá lórí ìpínlẹ̀. nínú tí òfin alẹ́ ní ọmọ òní pé ìjọba yóò wà fún ìláyé ẹnì kankan ò lè mú ilẹ̀ fún bẹ̀ àkọ́bà àtẹ̀dá ló lè mú ilẹ̀ fún bẹ̀. ẹ jẹ́ kí wọ́n clear tí ìyẹn bá fi clear máa gbìyànjú máa ṣiṣẹ́ lẹ̀ ìjọba yóò ìyá ìjọba náà. ilé ayé yìí tí ó sọ àpò àti ìyá àgbà yóò sọ fún mi. Ayé àti wọn kì í wọlé ọmọ wọlé á sọ̀rọ̀ tó wọlé á sọ̀rọ̀ tó wọlé tó wọ́n á ti kú. Àti ìyá àgbà yóò sọ fún mi. Olórí náà lè Ayé ò tán, ebi ìdájọ́ náà ṣe kò máa bẹ́ẹ̀ yẹn bá wọlé bẹ́ẹ̀ yẹn wà ní ẹ̀sẹ̀ kí ni ọlọ́run bá lọ kọ́ ìdí náà yìí.

mọ́lọ́mọ́lọ́ kò sọ́kọ́ wọ́n padà lọ́wọ́ ní ìbẹ̀rẹ̀ ìwé náà yìí. Èsì òfin jẹ́ pé àwa ní ikú òsì mùsùlùmí ìṣẹ̀lẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ìjàgbára lónìí kékeré ìyẹn lọ sáyà kó wọ́n ti yà ìjọba ìjọba ìjọba ìbẹ̀rẹ̀ ìyà ẹ̀mí ọ̀dà. Yóò yà ní tó bá lọ wáyé ọ̀gá àti sàlàyé bí wọn bá ti lè kú náà ọlọ́run fi wọn ṣe kò gẹ wa bí wọn bá ti ti òkú náà ọlọ́run fà wọn ẹni ṣe kò gẹ wa gbogbo ẹ àwọn ẹ bá ti ṣe àwọn ẹ níbi ìlú ẹ níbi yìí ti òkú torí ẹ àwọn ẹni a máa sọ kalẹ̀ sí lágbájá ní fún wọn tàbí kó fi ọ̀sẹ̀ nílá. wípé nígbà tá a fi lè sa dákìlì sí òkú náà àmọ́ ti kọ́ wa láti orí ẹ̀ wọlé sáàmì ní ìlú ilé olówó ewu bá a fi kí ọ zúmi sẹ́kítà bàbá àáfẹ́ padà gbogbo orí ẹ̀rọ ló wà nínú ìjà lọ́sà àdìgbò òjò àdìgbò òjò àlẹ́gbọ̀n mọ́sálẹ̀ bàbá rẹ̀ sọ́lá jẹ́jẹ́ ní kí ìyọ̀rọ̀ sókù la àbúlá ìfúnná bá lè lè dáná sáàmì oúnjẹ táwọn ènìyàn mọ̀ mọ̀ nípa lọ́sẹ̀ ó wá sí ìlú kalẹ̀. Abdullahi náà bá ti wá bọ́ bẹ́ẹ̀. Ó wà ní àgbáwò àgbà. Ó bá tẹ̀lé lọ sí ìlú kalẹ̀. Ìyá kàrà táwọn èèyàn lọ. Ó kírun lọ sí mo mọ̀ ọ́n àti tó kù pẹ̀lú nípa àwọn àgbàjọ. Báà náà bá kí nínú ìmọ̀ ẹsẹ̀ ta o ẹgbẹ́ mọ̀ wí ọ̀rọ̀ wo ẹgbẹ́ nígbà tó kó ìgbà tó ti sọ fún dájúdájú àti kó kí òun sí ọ̀dà. a mọ̀ ní ìṣòro wa lọ́wọ́ ọlọ́run náà ló jẹ́ ká bá tó lẹ́ dáadáa kéèyàn wá kó orí wá kó òun yàrá àti àṣìṣe wa kó kéè ó ké bá sí àṣà ó tẹ̀lé wọlé náà sí. Nílé àti ìtura ọmọdé ẹgbẹ́ ti ẹrù kò kí ọlọ́run náà ọ̀nà wọlé á ń kí ọdún kéèké kúrò nílé lórí ẹjẹ́ tó fi wọ́n sílẹ̀ à ẹ̀ mọ àwọn tẹ́ ẹ bá bá ní ojú láwọn tẹ́ ẹ bá bá ní àwọn ewu ti fi ní ìjọ ẹ̀ láti mọ́. àgbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ ìlú rẹ̀ rẹ̀ mọ́tàkàtà tàbí ìgbà tó ń gbéra wọn jọ. àmọ́ tó ní bálabà láti bá ń fún ìgbìmọ̀ rẹ̀ ó kẹ̀ lọ pàrọ̀ kan ó lọ pàrọ̀ kọ́wá yìí wọ́n á tó ìṣọ̀lá mẹ́rin ní kábàlà mẹ́rin lẹ́yìn kámẹ́rà sáànù òkú náà. ẹlòmíràn ti kiri ìgbà tó sọ̀rọ̀ kò kiri sáàdàbí ìfọwọ́sí gbogbo ẹni tó bá wà bẹ́ẹ̀ tí wọ́n ti pàtó òkú náà tí wọ́n ti kẹ́wọ̀n sí náà tí wọ́n ti wá gbé lọ sí ìlú owó tuntun ó lè bẹ̀rẹ̀ tí wọ́n ti kú mọ́lẹ̀ àti gbogbo ìgbàlagbà tí wọ́n ti kú. àwọn sọ̀rọ̀ àbàlẹ̀ kí lè kí wọ́n tún àlẹ́ mi òkè ńlá tó tóbi tó òkè kúrú ọmọ wò ló ṣe hábì ní ìwẹ̀ ìkọ̀kan. ẹ̀rí ẹ̀rí ti sọ́kà pé tẹ́ ẹ bá ti láwùbá ní àti ẹgbẹ́ ọmọ tó ní ìlú ìṣó. tẹ́ ẹ bá lè fi òkè tó wù sí ẹ wá wò ó fi kú bọ́dọ̀ bá jẹ́ kó wọn ló ní ìlú ọ̀hún ní ìṣọ̀tìlá fi kàkúrẹ́tì ládàá tó gba wọn lọ. torí ẹ̀ ó ń bẹ inú àwọn ìfẹ́ ní ẹ̀sìn àti ojú ọ̀nà kù ládàá òṣèlú tí ó láti gbọ́ pẹ̀lú ìfọ̀sí wọn máa mú iṣẹ́ máa wọ́n lè gbà tó wọ́n lè fọ́n sílá. báyìí bá gbà wọ wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé sí ìtọ́ fẹ́lẹ̀. kábàlá kọ̀ọ̀kan ní ìrẹ̀ á ti bá sí à bí wọ́n bá ń ti wọlé àwọn sí ti èyí bọ́lá ọ̀sẹ̀ tó wọlé àkúrè àkúrè á kọ́ńtẹ̀ ìdáhù wọn á ń tutù àdáhùn tó kàn. bí ẹ bá ti ń gbé kúrò ní ìbá gbọ́ ẹ̀dá kẹ́yìn nígbà tó ń wá dán àlejò sọ wípé lásán lásán ìgbìmọ̀lì làbìyẹ kan á ti bá fi àtìgbà ó ní ládà ó yà sí bá gbà ṣe àlejò sọ wípé. ìrún làbẹ́rì ìjọ tá àlejò wá sọ̀rọ̀ sí ìjàdáta àbí sórí gbogbo òǹtà àtàǹtì tí náà bá ti gbọ́ wá ní bá ti kéwú bóná ó ní ìjọba àtàǹtì tó bá jẹ́ pé tí wọ́n wà ní ìjọba tí ó ń mọ́ ìbádọ́rọ̀ rẹ̀ gbọ́dọ̀ kàbáṣe àti kó bá kàbáṣe àti kò jẹ́ o. bí òun bá wá tó wá tó dàbí tó o sọ̀rọ̀ láti kàbáṣe àti òun tẹ wà méjì náà ẹ̀yìn kàbáṣe àti. tó bá ti àbáwá gbàgbọ́ lẹ́ẹ̀kejì orí pàkó kàbáṣe àti rẹ̀. lẹ́yìn àbáwá gbàgbọ́ lẹ́ẹ̀kejì àfọlá tó bá lẹ́bi lókun. òní kọ́ni mo ti ń pariwo wípé ẹ mọ̀ kàbí bá a kiri èyí lẹ́yìn tí yóò bàtà. Akẹ́kọ̀ọ́ bá fi rọrùn ní pé iye àgbàlá tó lè ti ló ládàá rẹ̀ yìí. Wọ́n máa ń mú ìṣẹ̀ kan wáyé ọlọ́run fún ọjọ́ ìgbàlá tó yẹ. Nígbà tẹ́lẹ̀ yóò rẹ̀kọ́mẹ́ndì sọ̀rọ̀ láti lè fún ọ̀sùn. Ànábì òun wa ní sọ̀rọ̀ láti lè fún ọ̀sùn. Ọ̀làbì òun yàrá lẹ́nu ìfà. Bí ìmọ̀ ọ̀gbọ̀n bá wá fún wájú tó bá kí òun ìwọ náà tẹ̀lé wọn sọ̀rọ̀ láti ìlú ìlú sọ̀rọ̀ láti ìlú ìlú ìwọ náà máa tẹ̀lé ẹ̀. tí màmú bá ti ṣe náà ní ìjàmbá bá ti ṣe ta lẹ́yìn aláwọ̀ bá ti ṣe ta ọ̀pọ̀ à ń sùn pẹ̀lú òkùnrin gbogbo ìdáhùn bàbá àti àwọn àbúrò àbọ̀ òkú wọn mọ̀ kàfé ní ọba ti gbèdá ní ọba tó ti sàárè ní ọba tó yẹ ní ìdíta lọ́wọ́ ọba ẹ̀kọ́ sí àmọ́ ọba tó ti padà lẹ́bí rẹ fún ọ pé mọ́tòmọ́ ẹ̀rọ ṣe ìfọ̀ ìwé ìṣe ìmọ̀tàlì ilẹ̀ kọ́ ní. ẹ̀rí ó yẹ kó kálùkù tó bá tó tó kálùkù ní yìí tí ẹ bá ní wọn sàárè òótọ́ fẹ̀rí tó bá tó tó yìí wọ́n wá ń béèrè dà wọ́n wá ń tàbí béèrè lẹ́yìn àwọn àgbọ̀ ìbéèrè bí kò gbà lọ ó yẹ kí ẹ̀yìn òwe ilé hàmì ọ̀kìn náà wà lórí ààrẹ ìfọ̀tọ̀ rẹ̀. orí bá wà báyìí ló ń ṣe bàbá wọlé sàárè èyí tó fi ìdíje mímọ́ gbogbo ẹni tí ó bá ti ṣe èyí láyé wọ́n mọ́ ní wọ́n ní kọ́lọ́sọ̀tà àwọn fún mi mọ́júmọ́jú wọn àwọn èyí ẹ̀yà àdìgbẹ̀lẹ̀ kó sí náà ìjọba tó ti láyé láyé wọn mọ̀ wọn pàlú ẹ̀gbọ́n ọba tó sọ wọn pé bí ọ̀rọ̀ wọn ti sọ wọn nígbà pàlú lásán wọn tó wọn jáde síbẹ̀ nínú ìlú ẹgbẹ́ àwọn kí ìlànà ìyàwó ti ẹni mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní lákẹ́. tó bá tẹ̀lé ní kábàárẹ̀ tẹ̀ pàtó wa àdúrà inú gbọ́dọ̀ àtàkà ń sọ̀rọ̀ alákọ̀ọ́bà ń sọ̀rọ̀ ara rẹ̀ ìlànà ìwọ̀n ọ̀hún ọ̀hún bá ti ń tì báyìí tẹ̀. èyí tó bá jẹ́ pọ̀ wọ́n ni wọ́n máa mọ́ máa pa ara rẹ̀ kí ní máa ń lò ní ìsàlá wa fún àmì náà ló fi mọ́ra wọn. àmọ́ gbò ní bá lọ níbi níbi tó ta mẹ́sàn-án káàkiri àkọlọ́gbà nàìjíríà àjàkọ́lùkọ́. ọ̀sẹ̀ ìmọ̀lẹ́fàlà ibi tó fẹ́ ti bọ̀ nínú òní ọlọ́gbà ní ti fẹ́ẹ́ yẹ̀ fún. wà á fi ní òní mọ̀ ọlọ́gbà ní tó rẹ̀ bá ní wẹ́ bìrìmọ́ ìwà sẹ́yìn pẹ̀lú omi àti òun wà lùbáàkù akọ́lùkọ́ tuntun wà lẹ́sìn ìdílé ọ̀gbìn bá ní sọ fún bá ní sàmójúkú òkú gbogbo àbíṣe rẹ̀ pátápátá. Company of the United States. Yearly form of convert expansion with yearly. Allow my talk in Canada. I'm not for it. You will lie up with something. We need to get you one day. Lára gbọ́dọ̀ tó wá ní aláàbò ìkànnì ìdílé ọlọ́run àwọn ọmọ ìjọba jalajala ní kọ̀ọ̀kan ìwà tó ń tẹ́lẹ̀ ní ìlú kọ̀ọ̀kan. Tàbí ilé ìwé tí ìlú àmì ọlọ́run jẹ́ ti dáadáa rẹ̀ tí ó bọ̀ kò lọ bẹ́ẹ̀ tí bàtà ti wà. Wàyínká ni kò sí à máa ń yọrọ. Wàyínká ni kò sí à tọ́lá tẹ́lẹ̀ ní ìlú. tó wúra rẹ̀, gbogbo ẹlẹ́ni eré o. Ọlọ́run ló ń gbogbo wa lọ́mọ pé ní ilé ìjọ gbogbo wa ẹni tí ó bá ọmọdé dànù ọkọ ni ó lè lù mí ọkọ ni ó lè mọ torí kó lù rẹ ló gbọ́ ọ̀pọ̀ ní ìtọ́jú wọn ní káàdì sí à tó bá jẹ́ pé ní fún bá ní oní pàtàkì àwọn ní àti àtúntọ́ bàtà ló ti kú òfin àṣírí rẹ wọ́n ti àlè kọ́pọ̀ lọ́wọ́ ní ọ̀sán àti ìrìn àjò ìṣàkóso ọ̀rọ̀ bá sàárè rẹ bá zuwa ga aljanna wala hmm. taj'al qur'an fil kufar mẹ́tì jẹ́ òdo nínú àwọn òdo ní àárẹ̀ èyí ń dàgbà àgbàdo àgbàdo àwọn ìṣẹ́lúwà ilé gẹ̀ẹ́lì yìí àwọn ẹbí kọ́ lọ́wọ́ bí ìpanilẹ́ ní ìpanilẹ́ wọn. ajá làtì ẹ máa mú orí ká bí kọ́ lọ́wọ́ wá omi. ẹ̀yin náà ló ń dà nínú àwọn tí wọ́n bí ìlú lórí tó sọ ìlọ́wọ́ oníṣẹ́ ìbá pàdé máa láyé àtàwọn àtàwọn pé ẹ̀rọ ìgbàlódé àwọn kí n àjà kí kí ló bàjẹ́ sí lọ́wọ́ bí àwọn àwọn kìíní nù àwọn àwọn ìkó àwọn bí náà àwọn làwọn wá sí ìyẹn àwọn àdìsí tó ń gbé pé ẹ bẹ́ẹ̀ nǹkan tá a sọ àìsàn kan ní o èyí tọ́lọ̀ wà sí lẹ́yìn bẹ́ẹ̀ nínú ìwádìí sọ lẹ́yìn bẹ́ẹ̀ lọ́wọ́ ńlá kí èyí. ọlọ́run ló bá lọ́dún dára wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàní tẹ́ ní tó bẹ̀rẹ̀ náà tẹ ẹwà pa lọ́sí láàrin ìmọ̀mọ́ ẹ pa ojú láàrin pa tí pa ìgbà ayé lọ sí àwọn ní ìjà ọlọ́run bá alámì ẹ̀yọ ọ̀gá olùkọ́ ẹ̀ ti ju nígbà tá a máa fi sókun náà. nínú ẹ̀kọ́ yẹ ká ti fi bàbá fi sókun náà ká mọ̀ ká ní sòwò lẹ́nu ká omi ká tó gbé òkú nítorí torí gbogbo àwọn tí wọ́n ti gbé òkú lórí kẹ̀kẹ́ ẹ̀tọ́ wọn náà pọ̀ ju ìṣòro wọn náà padà gẹ́gẹ́ bá lóyún tẹ̀lé wọn sọ̀rọ̀ bóyá wọ́n ti kọ̀ kí kẹ́ kẹ́ ẹ ẹni ó bá kábàlà lókè yóò lè méjì ní ọmọ àgbọ ọmọ àgbọ ọmọ àlejò. kẹ ẹ tó lókun bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ tó kàn ní ìlú rẹ. apàdé mọ oṣù tó kù lọ sí gbogbo lè tó lọ sí lórí ìwádìí ìgbà bẹ́ẹ̀ kù. bersaksi Anabi juga pun bersaksi ini. Anabi Abdulman pun bersaksi bukan Anabi Kokumwa bersaksi. Anabi ini hari ni wala bukan orang yang orang yang itu Anabi kita ini orang yang bukan ni Anabi kita orang yang bukan Amal bukan ni. Siapa ìgbà mẹ́rin nígbà tààrà mẹ́rin òun lọ́jọ́ káàkiri orí orí lóṣù ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ àtàwọn ìgbésẹ̀ kò wọ́n. kò wọ́n mú yòrò náà kátó lọ sàlàyé jẹ̀mọ́ ṣíṣe náà ní kátó lórí jẹ́ abẹ́rẹ́ ọ̀hún náà ní kátó lórí sàlàyé mo ti tọ́ lọ́pọ̀lọpọ̀ àsìkò pé nínú súnà ìgbà láàyè pé kó lè rí máa tó ìsókùnà tó láti jẹ́ pé yóò dáná pẹ̀lú òkú ṣùgbọ́n bàbá rẹ̀ fún àyè tẹ́bá sí òkú wọn tá a sí ọ̀nà tá a tẹ́ òkú wọn sí àwọn orílẹ̀ èdè wà ní wọn rẹ̀ ta kó tọ́nà wọn bàtà lẹ́yìn sọ. àmọ́ bí a fẹ́ràn ọ̀sìn òkú ti bá tẹ̀ àwa ń lọ ẹ̀ wọ́n ní òkú iwájú à ń tẹ̀lé òkú àwọn náà ń tẹ̀lé wa ọ̀gbìyàgbọ̀ àwọn ọ̀gbìn gbogbo ìta fẹ́ wọ́n pátápátá lórí ẹ̀ òun náà ti ìyá ìdájọ́ ẹgbẹ́ òkú rẹ̀ kọjá mọ́sálásíkà ọ̀sẹ̀ náà wà ilé ìlú ẹ̀rọ ti mọ́sálásí àti ilé àjẹ́ owó yàrá tí wọ́n wà ní wọn gbé ìgbà lẹ́gbọ́n wá sí ìgbà òkú ìgbà wà sí owó yàrá tó wà. àmọ́ pé à ń lọ òwe lọ sí ìgbà àwa ń lọ làwọn náà pẹ̀lú wa wọ́n tọ́ sí i. ìgbà tó mọ̀ ó gbà tán ó di ilé ìlànà ìfẹ́ lọ ìjọba tó kù lọ nínú ìsùn ọ̀sẹ̀ tó lọ nínú ọlọ́run jẹ́ kí nínú àti sọ wá sí dáadáa dáadáa rẹ̀ lè má ti dáadáa tó mọ́ jù ilẹ̀ lẹ́tí kọ́mílà lẹ́tí kọ́mílà tó mọ́ jù láàrin wà nígbà náà àti pẹ́ẹ́rẹ́ ọ̀rọ̀ àwọn ìbámu wà nígbà náà àti sábẹ́ ọ̀rọ̀ bóun ó lè lókùn sí òun àárín. lọ́dọ̀ ìbọ̀ á lè fi wọ òkàtúbọ̀ bàbá ìlú wọn nílẹ̀ ìlú ọ̀dọ́ ayé ọmọ àgbà àtàlù àti kú àti ìjà àgbẹ̀ lókun àti ìfẹ́ ìlú ẹjọ́ ìjẹ́pẹ̀ dáadáa bí ìlàjì ló wà bẹ́ẹ̀ àti ọ̀nà ọ̀pá tí ó yẹ ربنا ونسأل تقبل دعاءنا يا ربنا تقبل دعاءنا يا ربنا وفقنا على الحق لا حول لنا ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على نبينا